yẹyẹ alára. ẹni gbọ́ wọn jẹ́ náà pè ní gbòògbà yìí. I am retired colonel Agunbíadé Amẹ́kọ̀ọ́. ta ni wọ. ta ni ẹ fún alára ẹ. èmi ni mo mọ ọba ìrìn tẹ jókòó kí ni òfò bá ṣeré èmi ni mo mọ ọ̀nà tí mò ń tọ̀ mi ò fẹ́ kẹ́ ẹ jẹ́ kí dògárì kó pa mí kó dẹ̀ pa ọ̀gá mi. yèyí alára fẹ́ rí yín nísìn nísìn. a kò àbálọ̀rọ̀ yín níwọ. ìṣe ìdáríjì mi ẹ ṣàánú mi ẹ jọ ara mi ò yá rárá. mo fún yín ní wákàtí kan kẹ́ fi bá àwọn ìyá yín lájọṣepọ̀. yẹyẹ ẹ̀rọ ti ọlọ́sẹ̀ bẹ́ẹ̀. ṣe rí ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ. àfi tó àbá sí nínú ayé ìmọ̀lókò lóòótọ́ wọ́n sọ pé olúwa ló ní ilé àti ẹ̀kún rẹ̀ yóò mọ̀ pé àwọn ni wọ́n gbẹ̀bẹ̀ tó kọ̀ ẹ̀. àbọ̀mọ̀ àwọn kan ló wà bẹ́ẹ̀ tó gbélé lọ́wọ́ tó kọ̀ ẹ̀ èmi mi ò ní bẹ́ẹ̀ ní gbólóhùn kọ̀ọ̀kan rárá. olórí wonderful.